أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ń sọpẹ́ fún ọlọ́wọ́ ọba alápọ̀lọpọ̀ a ń tọrọ ìkẹ́ àti ẹgẹ̀ fún alfáwa gba olùfẹ́ wa olùsìkẹ́ wa aṣíwájú wa ànábì wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ́ kánábì ní àtàwọn ará lè rẹ̀tàwọn sọ̀tábà rẹ̀ a ń tẹ́lẹ̀ ọba kó sànú àwa náà tọ́lọ́run òbí wa tàwọn alfáwa tàwọn ọba wa kí gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ọlọ́mọsá fàánù ẹ̀yí wa kọ́lá àtàrà kìíyàmà bóyá bí ní islam àti kíra wa káàbù sórí ètò àgbọ́yé islam èyí tá a fi markazi wa ní ìdá markazi umar bin khattab al-islami ní kaduna ìdá ẹ̀kọ́ tí a ń kọ́ wa náà ni ẹ̀kọ́ nípa ìṣẹ̀rántí ọlọ́run ọba tuntun tó máa dá wa náà ni káwá ṣèrántí ọlọ́wọ́ bá ti pé aláàbìbìkìrìláhì ìtìmáìnù olùkọlọ́bù lọ́nà ẹgbọ́ kò sí tí ọmọ kan balẹ̀ àti ìrántí ọlọ́wọ́ bá aláà attention please bìbìkìrìláhì pẹ̀lú ìrántí ọlọ́wọ́ bá ìtìmáìnù olùkọlọ́bù láti ní sàkínà ẹni comfort ẹni tranquility ìdíkọ́ lè fa ọ̀pọ̀lọpọ̀ òpówó ni wọ́n ẹlùkọ́ ọmọ ní ọdínmọ́ náà lójú ẹ̀ ọkàn balẹ̀ má lọ́wọ́ ni àgbókù bí jẹ́ wọ́n ìṣẹ̀kọ́balẹ̀ lọ ẹkùn tí ń bẹ̀ ìdíkiri láàáhì ti ti máa inú olùkọ́lọ́m ní tí ọkàn balẹ̀ òun náà ni ìrántí ọlọ́ọ̀bá mọ́ta wọ́n fàfikúrò ní àfikúròkùn ẹ máa rántí mi ọlọ́wọ́ bá nínú máa rántí ẹ̀yìn náà wọ́ṣkúrò ní ẹ máa jẹ́ tí mórí sí mi ọlọ́wọ́ bá wọ́n láà tẹ̀kúrò ní ẹ máa yà bùtùlú aláì mórí ọlọ́wọ́ mọ́sùlá ní bùtùlú ọlọ́wọ́ bá ẹ̀rí a máa sọ́kọ́ àìpé sẹ́dí náà Abubakar Siddiq radiyallahu anhu ọ̀kọ́ dáadùn náà àwọn èèyàn lẹ́yìn àwọn níbi ọlọ́wọ́ bá kò sí èèyàn kan tó كلان قوى أمير الأولياء لن يمع نبي الله بحين تنسل أن يأبقى صديق رضي الله عنه أبقى صديق بقى في خطبة لأي بسان صديق بك واني الله مكتوفي أي مسلمين كده بلا مصمى سوى بني له ولا تكونوا كالذين نسوا الله فانساهم أنفسهم أولئك أم الفاسقون ولا تكونوا كالذين نسوا الله ẹ má dàbí àwọn tó ń tàbí ọlọ́run wọ́n láti ọlọ́run wọ́n lórí ayé bí ẹran wọ́n lórí ayé bí mẹ́ẹ̀ fàánsáwọn àǹfúsàwọn wọ́n wọ́n ní fún ìgbẹ̀rú ara wọn wọ́n fi ayé làwọn máa gbìlọ láìláìní wọ́n fi ayé làwọn máa gbìlọ lọ́rùn ọlọ́wọ́ bá subhanahu wa àwọn yẹn fàánsáwọn ọlọ́wọ́ láti bẹ̀rẹ̀ ọdún 1462 yìí ọmọ ọdí ayọ̀ rẹ̀ láyọ̀ ọlọ́ọ̀bà ọ̀la àkùnrin gáàsì fún ọkùnrin láyọ̀ tàrí dáadáa ìṣẹ́lẹ̀ ànábì muhammad sallallahu alaihi wa sallam wani khairukum man tawala umuruhu wa amala wa asna amala an ta gano yana yankin ne ya guna tàrí dáadáa da shari an rọwa kallon wasu dáadáa ta kai حنا عمر بن عبد العزيز رضي الله عنه وتصحي جبوروني برنسكولوني أن إن الليل والنهار يعملان فيك عمل فيهما إن الليل والنهار يعملان فيك أني أرو أتصنك شلالاري عمل فيهما ولا شنوة أتكلم لك ثلاثة قوة تصدق ثلاثة آه هل سمع بالدقباء مجادر ولا آيان وذنب وعاقل فجاء رسول الله قد غافل وانا غافل منه قبل ما سواني غافل ونوبة إليه لكن وواكم قالوا قوافي أسقله أسلوه نواني أتتلك نواني أتمدي نواني أتعرف العبرابة نواني ọlọ́run sùn lè kẹ́gbọ́ àkànnà lọ́rùn ti gbogbo àkànnà lọ́rùn ti gbogbo ẹ̀ gbogbo alẹ́ ti ní fún àwọn àfojúmọ́ ẹnì kan fún fún nìkan lọ ẹni kò ní lọlẹ̀ gbogbo ara ní kò yẹ ṣe é sí ọ̀rọ̀ kọ̀ọ̀kan ló ní ọlọ́mọ sọ alẹ́rú ayé kó lè má fi gbogbo kí fún àwọn àtijẹ́ lọ́sọ̀ tó ti jẹ́ lọ́sọ̀ tó ti sì ní bí a ṣe two hours kéré láti máa wọ́n mọ̀ nǹkan ẹ̀sìn bí a ṣe two hours kéré láti máa wọ́n mọ̀ nǹkan ẹ̀sìn aláma balẹ̀ láti máa wọ́n mọ̀ nǹkan ẹ̀sìn pẹ̀lú الهجرة كم دائما دائما الهجرة من الجهل إلى العلم من الظلمات إلى النور الهجرة من البدعة إلى السنة الهجرة من الشرك إلى التوحيد عجلوا عجلوا ليجوك عبد الله مسعود رضي الله عنه ní àwọn kàlú òjìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ló bá mú di ọwọ́ rẹ̀ ló fi fa àlàkà ara báyìí bá fa àwọn àlàkàtà rẹ̀ fa àwọn àlàkàtà káwùsì ẹ̀ wọ́n ni àádá siratullahi mustaqim fàtàlẹ̀ ọ̀ wọ́n láti fi òṣùpù kún jẹ́ nílẹ̀ mọ́ fàáyì pàtíkàlì kọ́ wọ̀nyí nílẹ̀ mọ́ fàáyì fàáyì ilé ìdíwọ́n ọlọ́run tààrà pàtàkì óòhù ilé ìrìnkẹ́ tẹ̀lé o ilé ìrìnkẹ́ tẹ̀lé o ẹmẹ́tẹ̀lé ìwọlá àtàkùnjẹ́ ọ̀sùn ṣùgbọ́n àwọn alákàtàkà ọ̀sùn rẹ̀ bí àwọn alákàtàkà ọ̀sùn rẹ̀ ẹmẹ́tẹ̀lé àwọn ojú ọ̀nà yẹn o fàárà kúlì sàbílì ṣètọ́nù yẹn dùgbò ilé yìí ṣùgbọ́n bí wọ́n fàárà ọlọ́run lọ́fà láti gbìyànjú láti wá máa ń pa islam bó máa ń sọ́kọ́ àwọn èèyàn wa pé wọláhì ọlọ́wọ́ bá dúpẹ́ lọ́kọ̀lọ́kọ̀ tí ìrìn bá lè gbọ́ fátíà yìí fátíà tí bá gbọ́ yí dáadáa gbogbo wa àti ìfẹ̀lẹ̀ síbẹ̀ ìbáṣẹ̀lẹ̀ sí wa má tábà نفع أفاوى عبد الرزاق ابن عبد الموسم البدر أنا وباقبع سافا لسهري إما في يمسون قا كتاكي عدوى نكوري كوا سوسك الفاتحة نيكو فضل الدعاء القلمة في ستس من كراري شكرا على الإيه والأفكار قال قال إن الله سبحانه أكسد كتابه كريم بالدعاء وتقرأوا به في الله سبحانه وتعالى أبدا يذكر على لك ولينا القرآن الكريم كما دعا كما تريد ولو دعا وصورة الحمد واني فاتحة تاريه الحمد لله جليه هي هي فاتحة القرآن مستمنة على الدعاء الله الأجل هو وحكم مصاطر الله أكبر واني فاتحة الكتابة بسم الله هي فاتحة القرآن الكريم مستمنة على ضاع لا يؤدل المطالب وأكمل أكبر المقاصد أقسم يتجاج من كما ترى الطالب كما هو مسكين كما هو تجاج من تلون كل شيء فاتلون أقسم وأكمل المقاصد كما جرى كما لوري كله على كيوان كنا هو سؤال الله عز وجل الهداية إلى صراط المستقيم أنني سؤال الله سبحانه نعم بلوبة سبحانه وتعالى الهداية إلى صراط المستقيم جوجما مسلم أداء وكفاتها سمسين كاسم ودكو اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم المتأخرون ترى والإعناد على الإبادة àti nǹkan ìgbìyànjá ìlú pàtàkì láti máa jùsù fún ọlọ́run ọba ìsáàmù bàbá wọn lè rọrùn pé ẹni tí ó sẹ̀sì ni yóò sẹ̀sì ní àwọn sẹ̀sì ní kí wọ́n ní ẹni tí ó sẹ̀sì ni yóò sẹ̀sì tó bá di láàkírà ayé ó ti máa sẹ̀sì yàn kí láyé bá èyí ẹ̀ máa wo gan tẹ́ ẹ̀ mà sẹ̀sì tó lórí ayé ẹ̀rọ tó wà síbi kan rẹ̀ ìgbẹ̀yìn ọ̀rọ̀ àti ìfẹ́ dáadáa náà máa gẹ́ẹ̀kì àwọn olùkayọ náà bà ìbálòsọ̀ ìbálẹ́ à alábòsí a máa lówó alábòsí a máa kọ́lé alábòsí a máa bímọ àmọ́síbọ̀sán alábòsí o kèmá ìjára alábòsí ìdá ní ẹwà tó bọ̀tán wọn ní ìsìnkú nàìjíríà wà ní ọ̀pọ̀ àmà àwọn tó ń àwọn tó bá ń bọ̀ ilẹ̀ máa rọ́ wọ́n á di pé wọ́n ń ní ìsìn wọn hùwù wọn inna lillahi wa inna ilayhi raji'un wọ́n láàyè ó kún wa àmọ́ wọ́n sì wà sẹ́yìn sọ tí wọ́n sàlàyé tí wọ́n túbà wọ́n láyé ọlọ́gbà tó bá wọn ẹni kó fi kílẹ̀ kó tó kọ́lọ́wọ́ tó bá wọn túbà wọn. ilé ìlọ́fà láti bọ̀ tí a ti ní ti ìmí àti rẹ́kọ̀tì bá a dá ìdí هناني أفدو ديدي إقامة أتبقي صلى الله سبحانه وتعالى أتبقى صلاة بعدها أصنع يحيى النووي رحمه الله إنه ترى رياض الصالحين ما يكفي إنه هو مقدمة كما هو بيت يومي أولي مدبي ناني شوابك شاكي والله أكتوني بيتي كنكم كنكم كما رمسي ثم في قوى الشيخ رحمه الله كتو قرية الشيخ مول واقع واقع إمام نواوي وانتو هذا إن لله عبادا فتنا تلقوا الدنيا وخافوا فتنا نظروا فيها فلما علموا أن ليست لعيه وتنا جعلوها ملكا واتخذوا صالح أعمالي في اسفنا في شيء امام نووي زكريا نووي كل رياض الصالحين مقدمه تبدا بس هذا موت يعني ان لله عبادا سكنا قلنا له يركم وبن وبلتي وبنتا عين وضن وبنتا وبلتي شو ما بلتي يبقى ما بلتي يبقى ما بلتي يبقى ما بلتي ما بتعملها في ناني مالك كتير ربع الباب يو عنوها وطلعوا كل عابئي سبيلي عدو إلى الله جلي على بصيرة قالوا متجنك قالوا ما تجنك قالوا أسلاك لك كري على بصيرة قلني أنا ومن اتعاني من كلام عليمي وسبحان الله ممن فلما وما أنا من المشركين سنة وسبحانه ابن القيم رحمه الله قل لا يكون مسلم من أخبار محمد حقا حتى يدعو إلى ما دعا عليه محمد صلى الله عليه وسلم بهذه الآية الكريمة قلوا وزيد يوم لن يعنبي فعاق عدد الله من أخبار محمد حقا قول الجمع لي محمد لا لدو لدو حتى يدعو إلى ما دعا إليه رسول الله أنا مرتعان قبيوة بسادة سبحانك إن لله بعد فتنا فلقوا الدنيا وخافوا فتنا قال يا سلام هو بدل إبراهيم هو بدل فتنة طبعا من إبراهيم أما طب بدل ليس وانا لبس الخواس يعني كان هو بالي يقول بالله تعالى بذكر الله تطمئن القلوب يقول يا واو كلمتي الله نكان يقول مكان بالي وكان تحميات الكلب عبالي إذا قمت بطلوبة إذا ما سمت بطلوبة أنا صدى بلو إذا بكر صديق رضي الله عنه إنه قول الله خير في المال لا يوسف في سبيل الله ونكو سيوه إني يوتو كدو ثم أنا نجد بطلوبة قولي بسكرة تتعي مكان رجبا إمار إمار إفراد عليه لو بسكرة تتعي قولي بسكرة láìsí náà ọba kò sí láàrẹ ẹ̀dá kò tuntun náà ọba subhanahu wa ta'ala ọjọ́ lọ nánú ọ̀kanú àwọn ẹni rẹ̀ onímọ̀ máa ń ṣe òun lè mọ̀ káwọn tó máa ń ṣe bá gbé ní tó bá bọ́ lọ́wọ́ kí wọ́n bá dìkù inú wọn máa bàjẹ́ kí wọ́n mú lọ́wọ́ kí wọ́n bá dìkù inú wọn máa bàjẹ́ àmọ́ ojú orí wọ́n dìkù wọ́n náà ń yọ̀ ẹgbọ́rọ̀ lákàáyì iná lílá ìbàdàn sí kan àwọn tó gbọ́nù nì wọ́n súnmọ́ sàárè wọn ni wọ́n ti dùn wọ́n máa ń gbé sàárè gbogbo ẹ̀tẹ́ wọ̀ yìí tí máa bá mẹ́ tó bá ti ń sọdún yẹn náà ní kiri à ń súnmọ́ sàárè wa ó ní wa ọmọ lọ́wọ́ tó máa ń náwó mílọ̀ two mílọ̀ ó yàn dípò ní wọ́n mọ̀ bàtí kò ó mílọ̀ àmọ́ wọ́n ná three hundred and sixty every year wọ́n ná wọ́n ná wọ́n ná mo rò كما تفري فساري كبي سيدنا عبد الله بن مسعود رضي الله عنه التقوى خير الزاد التقوى كبي رلوبا يقول بعد نويس كي ما قد كاي رلوبا سبحانه ولي كان من تقوى ولي العمل بالتنزيل ومن قال قرآن كما في القرآن أكيد سنة سنة العمل بالتنزيل ولا خوف من الجليل بوس من سوى الله كما قال إيه mo ma fi duwa yo loba lo ngam bi rabb ala yadhunnu ulaika am naqum nad'usun li يوم يقوم الناس لرب العالمين الله اكبر سأل لما سأل إذا أنت بعض الوعي أنت أنت أنت أنت أنت زكاي أنت أنت مسلم وعي أنت أنت سبيل وعي أنت أنت سبيل وعي ألا يظن أولئك أن أم مبعوثون kí wọ́n rántí tó bá ń gbé ni ilé omi na azim ọlọ́run pè nǹkan ní jẹ́ tó tóbi ọlọ́run pè ní jẹ́ tó tóbi yóò máa ya kó mú ní àtúnlé rabbil alamin lọ́wọ́ bọ́rọ̀ ìyáwó yóò gbọ́wájú ọlọ́run bá gbogbo ẹ̀dá bá ẹ̀ nígbà الملك اليوم كانوا kánú bátòlì قدر ọ̀dà يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال الصواب الملائكة يوجد فارغ وقال عندنا ملائكة والملائكة تسموا ملائكة تساهلوا لا يتكلمون محمد صلى الله عليه وسلم فقال صوابا ان كده كده يا صو ده من الاسلام النبي وارو يفهم عندنا دي كان سما تك ما بيرو كوان يو كما وانا بو يفهم على بني اوغن كنا يوم ولمي دي كده كده ما صلى عليهم اوغن كنا يوم ولمي دي بيوجغون ري bí sí ẹbí tó bẹ́ẹ̀ ni wàhálà ló sì kù sí jọ́nà ọlọ́bìnrin àti wàhálà jọ́nà ọlọ́ba ní ìlànà bí ọdún fọ́tí ọdún tí wà dáadáa ogun ọmọ sí ìdèbí ìdìbò rẹ̀ jọ́nà omúgbọ́ ẹlùmí ó mú ẹlùmí ìdèbí orúkún rẹ̀ anábì sallallahu alaihi wa sallam kúrò ogun ọmọ ẹlùmí ìdèbí ìdèbí ìdèbí ìdèbí ìdúdó rẹ̀ tí máa dáná ogun báyìí gbogbo wàhálà tó mú yàn kíyàmà alqari'atu malqari'atu ma adraka malqari'a yawma yakunu an-nasu kalfarashil mabthut kọlọ ma jẹ àti bala jọna ọlọba ogun alomi alomi ni yóò mú mi bọ báyìí lórí wa fọwọ́ fún báyìí gẹ́gẹ́ bí àwọn ọmọ ó mú ان المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون انا كذلك نجزي المحسنين المزاج والموسم ربع ما يعمل الكلام دون كوف الدموس بلا تحب تبي كموس الدموس عن جموس مي قول الله wọ́n tún wá lè graduate láti lọ sókè lọ́sọ́lọ́sọ́ láti wá rí kiri lómìn wọ́n tún wá graduate kámẹ́ àwọn àdìmọ́ kẹ̀lí ìbàdí kò mọ́sìn gbogbo ni ọlọ́ọ̀bà àwọn kan lọ́mọ́sà àti wọ́n mọ́sìn ní ọlọ́ọ̀bà láàánú ọlọ́ọ̀bà àti bàbá wa lọ à ń tún rọ̀ wá kún sí ọlọ́ọ̀bà àwa tó ń على القرآن الكريم أكون مع ناس هو بدوا أكون من جائز بنك أكون بنك وجائز بنك أكون مناني أمر من الخطاب الإسلامية أكون لما زيرو مارو 6921 زيرو مارو 69821 كل ذا سمعوا قد الناس هو هو سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت الناس تتبع متوب إليك سؤال سبحانه وتعالى برا محمد أبو بكر محمد أبو بكر محمد أبو بكر أقول له أنوان تعود الله بعد ثلاث سنين محمد كتير دو الله صلى الله عليه وسلم هو كمان في الله بعد الله صلى الله عليه وسلم قال إن تنصروا الله ينصركم ويسجد أقدامكم إذن اللي بيجي بيركب فيه وعدها إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته níbèrè ilé ni alákùnkí ni ìtànà tí ó bẹ ní ọrùn òun àti pé pé òun ò dáhùn kankan nínú ìtàn ọ̀pọ̀ ọ̀gbà tí òun bá kí òun ìṣá ìtàn òun máa ní àníyàn pé òun ó kì í wíkì ní òru kó wá ti di kọ́sì tó ọ̀gbà òun ó ti kọ́ máa ṣe ìkọ́mọ̀ lọ́wọ́ lòun ó dì í láti bá a kó sùn bá a òun ò tíì wítìrì láti wá ní láníyàn pé tóun bá yọ òun ó san gbèsè rẹ̀ ọ̀pọ̀ ọ̀gbà òun ó ti gbàgbé nígbà tí yóò fi ṣe ní tiẹ̀ mẹ́ta tóun ti wítìrì láti kó ló fẹ́ fi iṣẹ́ rẹ̀ àti kíkún ọ̀dánà nínú ìṣẹ̀rẹ́ alhamdulilayi arúgbó kìkánà ọlànìyàn dáadáa ni àmọ́ ìmọ̀ràn tí máa fún ni ìmọ̀ràn tí anabi muhammad sallallahu alaihi wa sallam fún sinna abubakar siddiq abu rera ne alimi kuma abu abubakar abu rera masu na ya wuce ne masu na ya wuce o di sumo afunan náà jẹ́ nígbà tó ma pé ṣìkan ma kún ló ń sáré kóhun fi oṣù tó wá tó wá ní mẹ́tì mu masu na ya kí wuce rẹ̀ wọ́n kí ṣe àìsàn kí sí wuce rẹ̀ ó di wa oṣù tó àdìsùn wọlé àwọn kan dára ọkàn mi ìsì àwọn orí tó pọ̀ jù orí ńlá ló wà ń bi wuce rẹ̀ alẹ́bí ìsọ̀rọ̀ sẹ́lẹ̀ ní alùwùtì rẹ̀ ọkùnrin فمن لم يعتر فليس منا بدون مثل ان ذاك مثل كتب ما عليه مدادان ودي والله تعالى عالم نعم ìbéèrè في láti ọ̀dọ̀ malak abdul ní kaduna nígbà yìí wọ́n ní ẹ̀dá kan irun sọ̀láṣù bá oore ewu ní bẹ́ńbẹ́ ẹni tí wọ́n ti kì í òfowó ló pa. aláǹkọ́ kò kùtù kíkà mí sí oore lọ́pọ̀ ó ní oore ló wà ń bẹ pọ̀ أصحاب الدعاء هو أنه النافلة كان به في سري كل هو الوين يعني النافلة يقو عزوز دعاء ذاك كان في الزور بلين الزور الآخر وما إلى ذلك أماد أصحاب الدعاء النبي صلى الله عليه وسلم هو الوين يعني كان ما في صلاة الدعاء سبحان ما في أورتوان بيكو لينا سورة يوانو سورة ما جمع صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم قال بو آيات وأن القرآن آيات تطوى نصف الدعاء من أدبهم ولا سوف يؤتيك ربك فترضى قال ما ما صرفوا صرفوا في التوبة قالوا وأنا في التوبة أفكار في مسبقة تقول إنما قالوا ما دعونا كتوى الجنة جوا نعم ìṣẹ́lẹ̀ kíkẹ́ látàrí ọ̀gbọ́n ọmọ Abubakar wọ́n ní ẹni tí ó gbàgbé tí ó kírun áfíríkà ó ti wá kírun ìṣá ìtàn ló wá ní fífẹ́ káì àwọn ọmọ tí òun asio nígbà tó wá bèrè lọ́dọ̀ àpá tí ó wà ní àdúgbò wọn àpá yẹn wá ní ló tún gbogbo orun tí láti ẹsẹ̀ tó kù kàrà lórí ìṣá ẹ̀ ó ń tún lọ́wọ́ lọ́kọ̀ bá wọlé irú òun rọ̀ kí yìí wá ní òun gbàgbọ́ ọmọ asiri nìkan lọ́ọ̀tì tó ti gbé ẹnu mt sulẹ̀ náà pé ìsìlámù tó bá rántí ni yóò kí ìrùn tó bá dé kí ẹ káfíńwó tó ṣe déédéé. ọlọ́run kó sí àmì ìwọ̀n kan wa ọlọ́run kó sọ sẹ́mi ma ẹni ẹni sẹ́mi ma sọ̀rọ̀ ẹ wò nǹkan tí kò tí kò fara mọ́ fara sí nígbà tí àsìkò àsìkò tó dá yẹn ti kí mẹ́tòdì àti ìṣá yẹn anabi muhammad sallam ó ní ìwé gbàgbé láti kí nǹkan gbàgbé láti kọ́ ní kínu yẹn kọ́lọ́ kínu yẹn ó mọ̀ pé àsìkò náà ni ó kínu yẹn ó ní wa àwọn bí ó yẹ àtọ́ ó fi mẹ́tòdì àti láti máa wá before magrib before isha abúlé bí sísan wíyẹn ló fi dànù ẹ̀jú pé ẹni tó gbọ́ ẹni tó gbọ́ láti kírun kan láti mẹ́tí kọ́ lè kírun ni irú yẹn láti rìn ní wallahu ta'ala alam. ní ìparí tó yìí nípa àsìkò ẹ̀rá fi ìjọ wo ni tásúà àti aṣọra bọ́ tàbí tí orí wo ní bẹ́ẹ̀ so tásúà àti aṣọra ní tìlẹ̀ kí n sọ̀rọ̀ nǹkan náà òní náà ni ó parí sátidé àti sunday náà ni àti òní dẹ̀ ni sunday fún wọn fún programu wa ó di wa so ibi ní sọ̀rọ̀ pa ní àwọn òpá kí n sọ̀rọ̀ mọ́ aká má sọ kò fẹ́ sí mo sọ àṣọ last week this week kò fẹ́ sí àǹfààní pé òní sunday yìí náà ni aṣura òní anátọ́bẹ̀ ní aṣura 9th and 10th lórí fún àmì ẹ̀kọ́ ọlọ́jà wa náà borí àwọn ọ̀tá wa. ẹni tí wọ́n ti sọ̀rọ̀ aláyè nígbà aláyè nígbà

ní ìdálẹ́nu rẹ̀ lọ́fẹ́ wọ́n ẹ̀kan ara náà ní ìdá fún bẹ̀rẹ̀ ọwá ni wọ̀rọ̀ bí kábà inú wá dùn gan mọ́ wá fún fíkì tí ìgbà mọ́lá mi wọ́n lámú fún fún mi nínú ibi ká lóbi nígbà fún mo fi kábà bóra lọ́wọ́ ọ̀rọ̀ nísọ ní bó ṣe wọ ẹ̀yìn náà kí ká ní ìyọ́ nígbà yìí wọ́n wá sọ fún mi pé wọ̀rọ̀ bí kábà mo fọ́lọ́ bá kábà bóra mo nígbà fún kábà bóra الله كلام فلوس عنه إذا أنت تحب لي مزافق على سبحان الله سبحانك اللهم بيامك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك